ògúnláka yóò ṣì mọ́lẹ̀ kò lómi nílé fẹ̀jẹ̀ wẹ̀ kò láṣọ nílé fi mọ̀kímọ̀ bóra onílé pọ̀gun kọ̀gun ògún onírè. bẹ́ẹ̀ bá gbọ́ gígì sí lẹ́gùn ní ọ̀dẹ ògúnlógún yọ bẹ́ẹ̀ bá gbọ́ gígì sí lẹ́gùn ní ọ̀dẹ ògúnlógún yọ bẹ́ẹ̀ bá gbọ́ gígì sí lẹ́gùn ní ọ̀dẹ ògúnlógún yọ ògúnlógún yọ bẹ́ẹ̀ bá gbọ́ gígì sí lẹ́gùn ní ọ̀dẹ ògúnlógún yọ bẹ́ẹ̀ bá gbọ́ gígì sí lẹ́gùn ní ọ̀dẹ ògúnlógún yọ ògúnlógún yọ bẹ́ẹ̀ bá gbọ́ gígì sí lẹ́gùn ní ọ̀dẹ. lákà lákà lákà ɛnɛ wo agye òbúrò nírè ọkọ mi ògùn náà ní wòlédè ni ògùn náà ní wòlédè ni ẹni ìrànlẹ́lájò ní wòlédè ògùn náà ní wòlédè ni ògùn náà ní wòlédè ni ẹni ìrànlẹ́lájò ní wòlédè ògùn náà ní wòlédè ni ògùn náà ní wòlédè ni ẹni ìrànlẹ́lájò ní wòlédè. náà ní wọléde ni ẹníranilàjò ní wọléde ni ogún onírè ọkọ mi ogún yéé.